Ẹni táà yẹ́ náà dáa sọ. Bọ̀dún tó sára ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí ni, wọ́n láwọn ya ìgbàgbàbí wípé ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ pé àwọn náà ń Ẹ̀bá tí ó sọ pé kó fún alẹ́ ìgbàmù tó fún alẹ́ ìgbàmù. Ajẹ́pẹ́ náà àwọn ọ̀rọ̀ ń sọ pé ìdí mi mọ̀ ni pé kọ́là tí wọ́n lè fi báńkì yẹn sí tí ìjọba lè fi òun kan gbàgbà wọ́n ní bàtà yẹn tẹ̀ bá lẹ́rìí pé jáde báńkì kọ́ láńdẹ̀dì ti ń bẹ lọ́wọ́ wọn òun láńdẹ̀dì kí ni non-interest bank. ẹni ọba lẹ́rìí kan pé wọ́n gba rìbá tó yé ẹni kò mú wa.

pé tàdáàrùn sádàkà foundation. mo jẹ́ àwọn tó wá bá torí bẹ́ẹ̀ pé a tó ní káwọn tó tún máa gba owó ni wọ́n láwọn bá wà á ń dá àwọn náà wọ́n láwọn owó bá lè ṣe wọ́n ti gbé ara ní báńkì ìsìlámù. wọ́n bá gbé ìlú lẹ́yìn yìí ní ìkọ́bẹ̀ rọ̀ náà. jẹ́rìí ní jẹ́ báńkì ìsìlámù kí ni tó máa rí rẹ̀ òun ni ààrẹ ẹ̀kọ́ rọ̀ tó papọ̀. وأحل الله البيع وحرم الربا أحل الله البيع وحرم الربا olúwa ló ń ṣe kátàkárà òun ṣe nígbẹ́ni òun ṣe ní àlàáfíà òun sì ṣe rìbá èlé òun ṣe nígbẹ́ni òun ṣe ní àrùn. kí ni tó máa kátàkárà káde ní ká jẹ èrè báńkì náà máa ta ìmọ̀ ṣe kí ni ìmàrà bọ̀dé rí lójú tẹlu míì yóò wá gbé kí ni rẹ̀ ọwọ́ abáwọn nísìnyí ní jáde bank àwọn oníyà olówó wọn gbọdọ̀ yá ẹ̀dínwó fún òbí ìgbéyìí ẹ̀yọ́ bá ti ní nǹkan kan tó fẹ́ẹ́ lẹ́sẹ̀ wọ́n ti fẹ́ òun wa nàbàgà àti sọ́yì wọn gbọdọ̀ dá o ẹ̀yọ́ bá wá lóun ní ẹ̀rí pé wọ́n dá o ọkọ̀ ó lè jẹ́ mi ó lè jẹ́ omi ìkórè mi. afẹ́fẹ́ yà sábò sí fún wa yari bank ìtẹ̀ bank tẹ́lẹ̀ níjẹ́ báńkì àwọn nǹkan ni wọ́n fọwọ́ bọ àpò tiwọn tí wọ́n dá bílíọ̀nù kalẹ̀ bí wọ́n bá dá báńkì kalẹ̀ nàìjíríà lónìí lónìí òní twenty five billion naira wọ́n bá wọn fẹ́ yọ bàbá o wọ́n bá wọn ṣe sàárà o kí náà ṣe àgbáyé. ànàmọ́hù àgbẹ̀yà ìtàlẹ̀ wọ́n wá gbóòtù tẹ́wọ́n tó gbogbo. àwọn náà yẹ yé rí ẹni wọ́n ta twenty sí bísíǹsì ọmọ rẹ̀ yíyé ọmọ rẹ̀ ọ̀dà wá tẹ́lẹ̀ ọ̀dà bá ní ìlànà bá ti ìtàlẹ̀ náà nǹkan kan ti ní wọ́n ti ọ̀dà mòbílẹ̀ ni wọ́n ní ìgbàgbà tí wọ́n fi hàn nílẹ̀ pé wọ́n da ìlà wọ́n àwọn lé kọ́tọ́ lé kó lè fa tí owó ìgbọ́ láìsẹ̀sì òun láìsẹ̀sì wọ́n ní lọ́wọ́ nù. àmọ́ àwọn ilé ká bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú àyèké ìjàta bàbá ti. látòjú pé ọwọ́ bá wọn ní ìsìn pé ẹ̀yà ló àwọn kọ̀ọ̀kan pé àdéhà yà àmọ́ kílẹ̀ fẹ́ rà kílẹ̀ fẹ́ wọ́n wà ní kíkó tí wọ́n fẹ́ ra òun náà ló ti rà kọ́ra náà lọ́ọ́ béèrè pé ọ̀fẹ́ rà kọ́dà jẹ̀rí àná wọn tí wọ́n ní wọn náà láti àwa ìjì gbogbo yìí wọ́n ta fún jẹ̀rí ìyẹn lè ó lè àpọ́ ìjẹ́ ló wá ba náà pé ìwọ náà lọ́ọ́ bá ń gba ọ̀dà òun àmì ní rà ìgbà wa rà fẹ́ yé báyìí ní wàá ta fún ọ ní iye báyìí. tẹ́rí bẹ́ẹ̀ gbogbo ìtọ́ka ìjọba òní ṣe é ṣe àwọn àmì ìṣe òní. ẹgbẹ́ agbábọ̀ yìí pé báńkì ni kìí ṣe ilé bàbá èyí ṣe ilé ní ìṣẹ̀lẹ̀ ìsàrà. kìí ṣe bá wọn pé wọn ò lè bá ti dé sápàdà tó ń bá ń sọ́ra jùlẹ̀. òun ló fi jẹ́ pé ní ní dáìlì bàǹkì jẹ́ mi yìí wọ́n láwọn àgbà àbọ̀kájú òṣùwọ̀n tí wọ́n ń mú ojú tó kó wọ́n ní aṣọ ilé ní àwọn àlùfà tó ti ní ọ̀ka dúró sùn. ẹ̀lọ́ jẹ́ ìbá nínú lágbàáyé lónìí nínú ẹni tó mọ̀ nípa báńkì ìsìláàmù lágbàáyé tí ìṣòro tẹnu òun kọ́kọ́tọ́ mọ́ńdọ̀ pa òun tí a máa ṣẹ̀yà kọ́mìtì lọ. bẹ́ẹ̀ ni ìjọba nàìjíríà gbogbo gbogbo ìgbà ní ọ̀wà tẹ̀lé yìí tí wọ́n bá rí pé wọ́n ṣe gbàgbà tí ọ̀yọ́ wó di jẹ́mọ̀ tí wọ́n máa ṣe nígbà obìnrin kan fún oṣù tí wọ́n sì ń ṣe lójú mi tó wọ́n gbọ́ gbogbo èrè tí wọ́n bá jẹ méjèèjì lásán wọ́n ti lò wọ́n ṣe méjèèjì lójú ọ̀nà bá a fẹ́ ṣe báńkì ìsìláàmù wọ́n ṣe méjèèjì lójú ọ̀nà wọ́n ṣe wọ́n ti wọ́n ṣe gbogbo owó yẹn wọ́n ṣe kílẹ̀ rẹ̀ as npi e kí wọ́n ṣe báwọn non-permissible income báńkì ọ̀gbọ̀n wọ́n gbọ́dọ̀ lọ bí ti tàrà. Wọ́n ti fi tó tún ó one billion naira ti tàrà nígbà ìgbà tẹ̀lé àmà ten minutes of quarantine. Òní ẹgbẹ́ ọ̀la ti àmì kí ìṣẹ̀lẹ̀ mọ̀ tó lọ wá sí ọlọ́run. Bí wọ́n bá lè gbẹ́sẹ̀ ẹ̀ka ma, àwọn tó ń mojú tó wọn, lẹ́kọ̀ọ́ tó kù kí tí wọ́n lọ ní sẹ́ńtà bàbí ẹ̀mí mojú tó wọn. Báwọn làbá àwọn bá mojú tó wọn, wọ́n tó ní káwọn àkókò wà láàbù mojú tó wọn àbùkù pé ilé ìdájọ́ lè ṣẹ̀gbẹ́ nìkan ní kóun jẹ aláìní kọ́ ọmọ wa dọ́gbọ́n ti àrùn látọ́lé mi pé mo ọmọ ìlú náà ti àmà àti wọ́n wà kọ́fìlì fún wọn wọ́n wà ní wọ́n wà kọ́fìlì ní tí wọ́n ti yọ nọ́mbà nínú ìkọ̀mú wa ìṣúrù kò wà ní ìlànà tó kí wá ní adúgbò orí àrùn jẹ́ ọlọ́wọ́ pẹ̀lú. ẹyẹ ìlọlẹ yìí náà gbọ́dọ̀ lómi lè fún owó ọmọ inú mi ti gẹrẹ mo wá ní wá ń bí lọ bí ọwọ́ àlọmbà mi lùdú ọba gbà gbà mọ gbà gbà what happened ni pé nígbà tí wọn láńjẹ ní pé ẹ máa ṣe báńkì ọ̀pọ̀ tí wọ́n béèrè lọ́wọ́ wọn nígbà gbogbo àná àgbọ̀ béèrè lọ́wọ́ àbí ibi tó wù yẹn wá wà ni wọ́n máa kó ní wọ́n fi dára ń central bank ni wọ́n kò ní ìsanwó ẹ̀ nìkan ló wà. bí kọ́pọ̀ bá wọ central bank lónìí ó lè yẹ tó lè lọ́la àwọn ń kọ́ ní bí owó yìí wá wà lẹ́kọ̀ọ́ díẹ̀ tó lórí kí wọ́n padà wá rí bí wọ́n padà owó wọn pé owó yìí ti wá pọ̀ ní ètò ìdílé fájú àdúgbò àwọn àǹfà àwọn àtàwọn àtàwọn wọn náà ti pé ọ̀pọ̀ mẹ́rin àti gbogbo ẹ̀ ni wọ́n ti gbogbo ẹ̀ ni wọ́n ti sára yẹ máa ń kàwọ́ o àmọ́ kọ́lá lọ ọ̀dọ́ wọn pé àwọn òwúlẹ̀ fún freedom of information wọn ó fọ pé àwọn ìdáná sí ìdáná sí tó ẹgbẹ́ àtẹ̀rọ̀ lọ ìnáwó iṣẹ́ tó gbélé ìmúwì àwọn fúnra wọn gan wọ́n ń gba àwọn àlùfáà tó ìgbé yìí ló ti tẹ̀sí ni lọ́jọ́ òṣìṣẹ́ nínú báńkì yìí gan. tó ìgbé yìí ojúmọ́ ní sẹ́nu báwọn àlùfáà kọ́mítì ẹ̀kọ́ kan làwọn máa wá. ìjọba tó ṣe ń dandan fún ọ pé ẹwà gba àlùfáà tó dòkó jù ní nínú báńkì tó ìta àlùfáà mẹ́rin ló ti máa tó ìgbé yìí òṣìṣẹ́ báńkì làwọn náà táwọn wà fún mi pé wọ́n fẹ̀ ká lu ọpẹ́ṣẹ̀ wọn lẹ́bi pẹ̀lú lọ́ọ̀mù èèyàn ọ̀dà lọ́ọ̀mù èèyàn kò fún màá lóyún ni wọ́n fi ṣe àṣìṣe àṣìṣe wọn wọn lẹ́yìn bá èyí tó bá rí pé wọ́n máa máa gba ìgbà ìlú èyí tẹ̀ wọ́n ọ̀dọ́ lọ́dá yàrá ń bẹ́ẹ̀ lọ́lá ní wọ́n ṣáàjì ìgbà gbà ìgbà ọmọ ẹ̀wà